okay. Okay. Okay, you set? Yeah, I'm set. Uh, báwo ni ẹ ṣe fíìl lé ní I'm so happy. àṣeyọrí very parí ibi tí mò ń ṣe lébi so nǹkan tó wá mo dúpẹ́ lọ́wọ́ every one of you God bless you India my guest everyone ẹ ṣe gan nǹkan rere la máa bára wa ṣe. láàrin ọdún tó kọjá sí kí làwọn kan tẹ dúpẹ́ fún gangan lọ́dọ̀ Ọlọ́run. nǹkan tí mo dúpẹ́ fún ni pé àdúrà yín fún àwọn tó wá tó fi ilé àtọ̀nà wọn lẹ̀ láti wá bá yín ṣayẹyẹ. àdúrà mi ni fún wọn pé tó bá máa kúrò ń bí bó ṣe fi ilé wọn lẹ̀ sí dáadáa náà nìkan bá lè wọ̀ àtẹlé bá rè arìnàkúrẹ́ àgbòyà ìbí lágbára ọlọ́run nǹkan rere báyìí kò ní wọ́n ní gbogbo ilé everybody. kí ni kí àwọn olólùfẹ́ yín máa retí lọ́dọ̀ yín bí ọdún yìí ṣe ń lọ. ok bọ́dún yìí ṣe ń lọ kó ṣàmáa retí ká wà láàyè ká wà láàyè máa retí lọ́dọ̀ tèmi ni wípé next movie mi ní ọ̀nà ẹ sọ fún wa nípa aṣọ tẹ́ wọ̀ àti àwọn tó ń ṣe ojú yín oh, lóge. yeah my makeup Becky Home Beauty my jewelry Nobu Zara Gold my dress